وكل ضلالة في النار يا عباد الله قد أتى الله بنا إلى المانع الثامن من موانع الهداية قد ذكرنا إبليس والنفس والهوى والفسق والظلم والكفر والكذب من هذه الموانع واليوم بإذن الله مع المانع الثاني وهو ضعف المعرفة وضعف المعرفة داء قاتل وسيف قاطع قال الله تعالى ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين وإذا جهل الإنسان ربه أو ضعفت معرفته له وجهل دينه الحنيف الذي لا يقبل غيره وجهل نبيه المرتضى المشتبه وجهل عقيدة التوحيد لا فاهدة له في الحياة وخيرا له أنه لم يعش إنسانا ولا قيمة له ولا كرامة له ولا حياة طيب ولا حياة طيبة له ولا سكينة له ولا طمأنينة له ولا حول له ولا قوة وهو بين الكفر والفقر وبين الذل والإهانة وبين اليأس والخوف وبين الخسارة والندامة وهو سبب هلاك القوم وهو سبب فقرهم وتسليفهم للأعداء ومن جهل ومن جهل الحياة ونظامها قد لا يجد نصيبه منها والله أمر بأخذ ما يمكنه من الحياة الطيبات من في الحياة من الطيبات قال تعالى وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا ọpẹ́ ni fún ọlọ́run ọba kọ́lọ́n kó gba ọpẹ́ wa kọ́lọ́n kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa gẹ́gẹ́ bí kótóbá wa títí ẹ̀ ní ya ibadallah ọlọ́run ọba àdékíọ́lá atabina ilalmani isamin mimma wani'i alhidaya ọlọ́run bá ti fún wa ní àǹfààní láti bá di olórí orí ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn nǹkan tí máa ń ṣe sábàbí kẹ́dà mámọ̀nà ìmọ̀nà ohun tọ́nà ọba fẹ́ fún wa ni kéèyàn wá bẹ́lẹ̀ tó ṣìnà abẹ́ tí ò ní mọ̀nà abẹ́ tí ò ní dúró déédéé lójú ọ̀nà ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n bò fẹ́ fún wa a ti dárúkọ fún wa pé èṣù ó máa ń ṣini lọ́nà ó sì máa ń kọ́dí ni kúrò níbi ìmọ̀nà anáfso bẹ́ẹ̀ náà ni ẹ̀mí ẹ̀mí aburú ó máa ń kọ́dí ni láti jẹ́ ẹni ìmọ̀nà wàlháwà bẹ́ẹ̀ náà ni ìfẹ́nu wàlfẹ́sọ̀wà zolom bẹ́ẹ̀ náà ni ìmáwùwà ìbàjẹ́ àti ìmáṣe àbòsí wàlúkófòrò wàlúkádì bẹ́ẹ̀ náà ni ìmá ṣe kẹfẹ́rí sí ọlọ́wọ́n ọba àti ìmá parọ́ minhazihi almawani ilé ìjẹ́nu àwọn nǹkan tí máa ń kọ́ dín ní kúrò ní ojú ọ̀nà rere ojú ọ̀nà ọlọ́wọ́n ọba wàlíyàwó bí idni láhi máa ẹlmánì ìsáàlì lẹ́ni abẹ́ sọ fún wa nípa nǹkan ẹlẹ́ẹ̀kẹjọ tí máa ń ṣì ní lọ́nà yìí wà hùwà tó àìkúlẹ̀ máa òun náà ni wípé kéèyàn má ní ìmọ̀ àbí kí ìmọ̀ rẹ̀ kó jẹ́ ìmọ̀ tí ò tó wàdọ́ọ̀tù lùmáàrí fàdá òǹkọ́ọ̀tìlù wàṣẹ́fù kọ́ọ̀tì rẹ̀ ẹ rí àìmọ̀kan àbí kéèyàn jẹ́ tí ó lẹ nínú ìmọ̀ dá òǹkọ́ọ̀tìlù àìsàn kan ní ti máa ń pani wàṣẹ́fù kọ́ọ̀tì rẹ̀ ó sì jẹ́ ìdà kan tó mú bérebére ọlọ́run bá ní wàmínà náà sì máa yá àbùdùmọ́ àlàhàrù ọlọ́run ló ń bẹ́nu àwọn ọmọ ẹ̀dẹ́ tó ṣe pé wọ́n máa ń sin lọ́wọ́n bá ń tòótọ́ ṣùgbọ́n ìsílọ́wọ́n ọba wọn àìlà harufin ó máa ń bẹ lórí wípé àìmọ̀kan ó máa ń bẹ lórí wípé àìṣedéédé ni wọ́n fi ń sin lọ́wọ́n ọba àlékè ọlá irú àwọn ẹni báyìí fa iná sọ báwo khairun ló tó máa ànàbì ní ìgbà tó rí bá ṣẹlẹ̀ sí wọn ètò máa ànàbì ọkàn wọn àbalẹ̀ látara oore tó ṣẹlẹ̀ sí wọn wáyé iná sọ bá ti hu fìtínà tó hùn ṣùgbọ́n tí aburú bá ṣẹlẹ̀ sí wọn ń kọ́ làbàlà wàdí irú àwọn ẹni báyìí wọ́n á kọ̀yìn sọ́lọ́wọ́n ọba ni ọjọ́ tí wọ́n bá lówó wá ṣe tọ́ lọ́wọ́ bá ọjọ́ tí ò bá ti sí owó mọ́ wọ́n kọ ìsọ́ lọ́wọ́ bá khasira dunya wal akhira ọlọ́run ní irú àwọn aláìmọ̀kan báyìí wọ́n pòfo ayé wọ́n sì pòfo ọ̀run zalika huwa al-khusranul mubin ohun tó ń jẹ́ pé èèyàn pòfo òun náà ní kí èèyàn pòfo ayé kó sì tún pòfo ọ̀run kọ́lọ́wọ́ bá kó má jẹ́ kí a pòfo wa idha àbí ìmọ̀lọ́wọ́n ọba rẹ̀ kò tó ó kéré wàjáhìlá dínáhu hanif ní ìgbà tọmọ èdè ènìyàn bá ti di aláìmọ̀kan sí ẹ̀sìn ọlọ́wọ́n ọba àlẹ́dílá yókù bá lọ́kọ́ ìròhù ẹ̀sìn tó ṣe pé ànígbà ní ìlọ́wọ́ èèyàn àyàfi òun òun náà ní islam wàjáhìlá nàbí yahul mujtaba murtabọ téèyàn bá ti di wàjáhìlà àkídà tẹ̀tẹ̀ọ̀hì téèyàn bá ti jẹ́ tó jẹ́ aláìmọ̀kan sí àkídà tó jẹ́ aláìmọ̀kan sí ìmọ̀lọ́wọ́ ọba lọ́kan ṣoṣo irú ẹni báyìí la fáhídà tẹ̀láhùn fìlẹ̀ hayat irú ẹni kò sáǹfààní fún nílé ayé wa khayran lahu annahu lam ya'ish insana ó dáa fúru ẹni kó jẹ́ pé ọlọ́wọ́ bò dáa ní èèyàn tó bá jẹ́ ẹranko ni irú àwọn ẹranko ni tó bá di ọjọ́ gbèdé àlìkìyàmà àbáwọn tó jẹ́ nǹkan bíi turọ́ọ̀bù erùpẹ̀ àbókúta ìgbésí ayé wọn á lóore torí wípé àwọn ní ọlọ́run bá máa padà dá wọn padà sí àìsí ni ṣùgbọ́n mẹ̀ẹ́dẹ́ ènìyàn ayahsabu li insanu an kasuda ọlọ́run níṣọ́ mẹ̀ẹ́dẹ́ èèyàn rò dá òun wa àní paláṣẹ àti ní kọ aburú fún láà ọlọ́run bá dá wa khalaqana wa amarana wa nahana ọlọ́run bá dá wa ó pa wá láṣẹ pé ká máa ṣe àwọn nǹkan kan ó sì kọ̀ fún wa níbi ìmáa ṣe àwọn nǹkan kan ẹni tí o bá ti wá mọ ọlọ́run tí o mẹ̀sìn tí o mòjíṣẹ́ ọlọ́run ọba khayran lahu annahu lam ya'ish insana kò bá lóore fún kó tiẹ̀ má di ọmọ ẹ̀dẹ́ ènìyàn irú ẹni báyìí wala qimata la irú ẹni báyìí ò ní òṣùwọ̀n wàlà kàrọ́mọ̀tàlá irú ẹni báyìí ò ní iyì wàlà àyàtàtọ̀ yìí bàtàlá irú ẹni báyìí kò ní ṣe ẹ̀mí ẹ̀mí dáadáa wàlà sẹ̀kínàtàlá irú ẹni báyìí kò ní sí ìfàyàbalẹ̀ fún wàlà tùmánínàtàlá ọkọ̀ ò ní balẹ̀ kò sì ní sí àlàáfíà fún wàlà hàúlàtàlá irú ẹni báyìí kò sí ọgbọ́n tó fẹ́ dá tó fẹ́ fi sóríire ayé àti tọ̀run wàlà kúwàtàlá kò sì àti agbára tí irú ẹni báyìí fẹ́ dá wa huwa bayna al-kufri wal-faqr ẹni tó bá ti di aláìmọ̀kan á máa bẹ láàrin ìmáṣẹbọ sọ́lọ́wọ́n ọba àti di aláìní bayna al-kufri wal-faqr irú ẹni báyìí téèyàn bá jẹ́ aláìmọ̀kan nínú kó díẹ̀ tá a máa ṣe ẹbọ sọ́lọ́wọ́n ọba àbí kó jẹ́ níta jẹ́ aláìní ìmáṣẹ́bọ́sọ́nà a máa jẹ́ látara àdánwò tẹ̀sìn ìdí aláìní a máa jẹ́ àdánwò tilé ayé látara kíni látara ìmọ̀kan wàbẹ́yìn náà zulli wal ihana ìyẹn tó bá jálá ìmọ̀kan á máa ṣẹ̀mí láàrin ìyẹpẹrẹ àti àbùkù nírú ẹni báyà ti máa ṣẹ̀mí wàbẹ́yìn náà lè yá sí wal irú ẹni bẹ́ẹ̀ máa ṣẹ̀mí láàrin àìnírètí àti ìpayà wàbẹ́yìn al-khasara ti wà nàdámà irú ẹni báyìí a máa ṣẹ̀mí láàrin àdánù àti ìkábàámọ̀ wàhùwà sábàbù hilakil kọ́ọ̀ ẹ̀rí àìmọ̀kan yìí òun ló máa ń jẹ́ sábàbí ìparun àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wàhùwà sábàbù fakrihim òun náà sì ni máa ń jẹ́ sábàbí àìrínú àìrílò wọn wàtẹ̀sírí tuhumlélẹ̀ àdá ó sì máa ń jẹ́ sábàbí kí àwọn ọ̀tá kí wọ́n ní agbára lé wọn lórí wà máa ń jẹ́ hilal hayata wà ní rọ́mà ha kọ́dìlá ayájídùnà síbàhù mi ní ha ẹ̀rẹ́nikẹ́ni tó bá jẹ́ aláìmọ̀kan nípa ilé ayé gan ilé ayé tá à ń gbé bẹ́ẹ̀ yìí irú ẹni báyìí ìpín títí ẹ̀ nílé ayé ó lè má tó lọ́wọ́ kọ́nà ọba kó má ṣe jẹ́ kí ìpín ẹnì kọ̀ọ̀kan wa kó tó wa lọ́wọ́ wa amara Allahu bi akhidhi ma yumakkinuhu minal hayati minat tayyibat ọlọ́run ti pa wá láṣẹ pé eléyìí tá a máa fi ṣe ẹ̀mí tá a fi ṣẹ̀mí rere nínú àwọn nǹkan tó mọ́ ọlọ́run bá pa wá láṣẹ pé ká máa wá ọlọ́run ní wàbítẹ́kì fí máa ṣe àkàlọ́ àhùdá àrọ̀lá àkírọ̀ ọlọ́run ní gbogbo ntọ́nà ọba bá fún ẹ ní ayé máa fi wá ọ̀run wàlá tansa nasibaka mina dúnìyà má sì gbàgbé ìpín rẹ ní ilé ayé wa ahsin kama ahsana Allahu ilayk kò sì máa ṣe dáadáa gẹ́gẹ́ bọ́lá ọba ṣe ṣe dáadáa sí wọn náà wàlá tabghi fil ardi fasad ọlọ́run ní wàlá tabghi fasada fil ardi má sì bà ilẹ̀ jẹ́ inna allaha la yuhibbu al-mufsidin ọlọ́wọ́ bò nífẹ̀ẹ́ àwọn olùbàdàn jẹ́ wàlìjáàlù sábàbùn min asbábi tẹ̀fùrì nínú aburú tó tún wà fún àìmọ̀kànjọ́ ó jẹ́ ìkan nínú àwọn sábàbí ìmáṣe àṣejù wal ifrat àti ìmáṣe àìṣètò àìṣètò kéèyàn ṣàṣejù àti kéèyàn ṣe àìṣètò aburú máa ń jẹ́ kí ni àìmọ̀kan máa ń jẹ́ sábàbí ẹ̀ ignorance àìmọ̀kan ó máa ń jẹ́ sábàbí extremism kéèyàn jẹ́ aláṣejù nínú ẹ̀sìn lórí ọ̀rọ̀ ilé ayé wal ifrat ó sì máa ń jẹ́ sábàbí kéèyàn jẹ́ aláṣe ìṣètò wàlí islam wásàtú baynahuma ẹ wàlí islam òun ni moderation ni between extremism and laxity islam wà láàrin méjì ni kama qala ta'ala bọ́lá ọba ṣe sọ fún wa wípé wa kadhalika ja'alnakum ummatan wasata ọlọ́run ní gẹ́gẹ́ báyìí a ṣe ẹ̀yin mùsùlùmí a ṣe yín ní ìjọ ìjọ tó jẹ́ wípé gbogbo tí wọ́n bá ń ṣe wọ́n máa ń fi ètò sí ni gbogbo tí wọ́n bá ń ṣe wọ́n máa ń wà ní àárín gbọ̀ngbọ̀n ni wọn kì í ṣe àṣejù wọn sì kì í ṣe àṣe ètò eléyìí jẹ́ àwọn nǹkan tí ọlọ́ọ̀ba tó fẹ́ fún wa gẹ́gẹ́ bíi mùsùlùmí ẹ wá rí ọlọ́ọ̀ba ní wàfi sufiyati masalan alifirat wàfi khawarij tefrit wàlláhu amara bi ẹ rí láàárín kéèyàn jẹ́ onísúfì àpèjúwe àti kéèyàn jẹ́ alkhawarij ẹni tó jó ní súfì àṣetò ní máa ń pọ̀ jù ẹni tó jẹ́ khawarij àṣejù tí khawarij bá fẹ́ ṣẹ̀sìn á fi àṣejù bọ́ tó ní súfì bá fẹ́ ṣẹ̀sìn á fi àṣetò sí ṣùgbọ́n Islam ó pàṣẹ pé ká ṣe súnà wàhùwà wasilatu min wasaili ibilis fi ighra'i nnas ẹ̀rí àìmọ̀kan yìí ó jẹ́ sábàbí kan ó sì jẹ́ irinṣẹ́ kan nínú àwọn irinṣẹ́ tẹ̀sù máa fi ń sọ nínú. àbọ́là àbáwáyìnà bisábàbí jàlíhìmá bí makidati èṣù sọ bàbá ńlá wa àti ìyá ńlá wa ó sọ wọ́n nù torí pé kí ni wọ́n ní ìmọ̀ nípa ète ṣẹ̀dọ́ọ̀nù ìyẹn ló jẹ́ ó lágbára àti àǹfààní láti sọ wọ́n nù. wali jahil nínú àwọn aburú tí ń bẹ fún ìdí aláìmọ̀kan yaqulu li jahil anillah bi khayri ilm wala huda wala kitabi munir ẹni tó bá já láì mọ̀ kan kò sí tí ò ní lè sọ ń pa ọlọ́wọ́n ọba láì ní ìmọ̀ idha sa'altahu ayna Allah tẹ́ bá bi aláìmọ̀ kan pé bolo ọlọ́wọ́n ọba wà ó lè ní huwa fi kulli makan ọlọ́wọ́n ọba wà ní gbogbo nǹkan ni ọlọ́wọ́n ọba sì sọ wípé wà fi sàmà irisokun wa mà tuwàdùn sọmọ ní arísìkì yìí ti ń sọ̀kalẹ̀ wa a sì mẹ́bọ́nà ọba ní pèsè fún ni ọlọ́wọ́n bá àlékè ọlá arahmanu alala arushi tawa gbogbo àwọn àyà yìí ń tọ́ka sí pé sọ́mọ̀ lọ́lọ́wọ́n bá wà òkè sọ́mọ̀ náà ṣùgbọ́n aláìmọ̀kùn ní mọ̀bí tọ́lọ́wọ́n bá wà tí ọlọ́wọ́n bá bá ṣe nǹkan tó yẹ tó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ wọ́n á mọ ìdí wọ́n á sì gbọ́ yé tọ́lọ́wọ́n bá fi ṣe aláìmọ̀kùn ò ní mọ̀ ìyẹn ló fi jẹ́ wípé lọ́lọ́run aláìmọ̀kan á pe òkúta lọ́lọ́run látara ìmọ̀kan ni ọlọ́run ní qul innama harrama rabbi al-fawahish ma zahara minha wa ma batan ọlọ́run bá ní ànábì bá mi sọ fáwọn èèyàn mi o pé ọlọ́run ọba rẹ ó ti ṣe ní èèwọ̀ al-fawahish ọ̀rọ̀ ṣìnà ìṣeṣìnà eléyìí fojú àti yìí pamọ́ wal isma wal baghiya ọlọ́run ti ṣe léèwọ̀ ìmá dẹ́ṣẹ̀ àti ìmá kọjá àlà bi ghayril haqq láì ṣe pé ní ti ẹ̀tọ́ wà á tushriku billah ma lam yunazil bihi sultana àti pé kẹ́ ẹ máa so pọ̀ mọ́ Ọlọ́run Ọba kẹ́ ẹ máa fi wí Ọlọ́run Ọba kẹ́ ẹ máa pè lẹ́yìn Ọlọ́run lẹ́yìn Ọlọ́run àwọn nǹkan tọ́nà ọ̀bọ̀ pè lọ́lọ́run Ọba fún yín wa an taqulu ala Allahi ma la ta'lamun ọlọ́run sì ti ṣe é léèwọ̀ fún yín ìmá sọ nípa ọlọ́run ọba ohun tí ẹ̀ ní ìmọ̀ nípa ẹ̀ sábàbí eléyìí òun náà ni àìmọ̀ wàlìbídàì wàlìkùrọ̀fàt ẹ̀rí àìmọ̀kan ó máa ń jẹ́ sábàbí kí ìmá ṣe kèfèrí sọ́nà ọba pọ̀ lórílẹ̀ ayé ìmá ṣe ọlọ́run ọba kó pọ̀ lórílẹ̀ ayé ìmá dáadáa lẹ́nu ẹ̀sìn kó pọ̀ nílẹ̀ ayé wàlìkùrọ̀fàt àwọn èrò eléyìí tí ó dá àwọn superstitions oríṣiríṣi àìmọ̀kan máa ń jẹ́ sábàbí ẹ̀ wàhálà làlùlámà àwọn àfáàdà kọ́dímọ̀tù àwọn àfáà ti kú nígbà táwọn àfáà bá ti kú á jẹ́ sábàbí káwọn èèyàn máa sọnù wà á iná làílẹ̀ nǹkan dínú sí yà ìmọ̀ ìdàjọ́ mọ́ àwọn èèyàn ti gbàgbé ìmọ̀ táwọn èèyàn bá ti ti gbàgbé ìmọ̀ wọn á máa ṣẹbọ sọ́nà wọn bá àwọn nǹkan tí èèyàn gbàgbọ́ ni wọ́n á máa gbàgbọ́ wà á iná kótó kọ́ni hurikot ibo làwọn tíra ẹ̀sìn wà tí wọ́n fi ń kọ́ wa ní ẹ̀sìn wọ́n ti jó oníná àwùsáàlà tìbìlìmá ó sì ń bẹnu àwọn tíra tómi ti gbé lọ fáìnàl hidaya ibo la wá fẹ́ rí ìtọ́sọ́nà nígbà táwọn àfọ ò bá sí lórílẹ̀ ayé mọ́ tí ìmọ̀gun ò bá sí lórílẹ̀ ayé mọ́ tí ò tún wá sí tíra tàbẹ́ jogún mọ́ ìkọ́nù àwọn àfọ olórin sọ wípé fìlì jáàlì kọ́bùlà lè mọ́ọ̀tù mọ́ọ̀tù lè áhìlìhì ó ní ṣe rí àìmọ̀kan tẹ rí yẹn ikú ni ṣáájú kíkú tó dé fún gbogbo ẹni tó bá jẹ́ aláìmọ̀kan fàájísáàmùhùn kọ́bùlà kùbúrú kùbúrú ni wọ́n ní ṣe rí ara aláìmọ̀kan sàárè ni ṣáájú káláìmọ̀kan tó wọnú sàárè wà iná mọ̀rọ́ alam yóò xì bẹ̀lẹ̀ ilẹ̀ má yìí tòn gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn tó bá ń ṣẹ̀mí láláì ní ìmọ̀ tó fi ń ṣẹ̀mí irú ẹni báyìí òkú ni falẹ̀ ìsàhùláhù hátà nùṣòro nùṣòro irú ẹni báyìí kódà tó máa fi di ọjọ́ gbèǹde àlìkìyàmọ̀ kò ní jíǹde látara kí ni jọ̀mọ́ látara ìmọ̀ kan náà ni o walijahilun láyùmọ̀ yíyazù láyùmọ̀ yíyazù bẹ́yìn alḥàkì wàlbàfẹ́ ẹ̀rẹ́ tó bá jálá ìmọ̀ kan kò ní ilé ìṣòpinya láàrin aburú àti dáadáa wà bẹ́yìn alḥakọ̀ bẹ́yìn alḥakọ̀ wà lẹ́bàtẹ̀ láàrin òdodo àti irọ́ wà bẹ́yìn alkhayri wà ṣẹ́r láàrin dáadáa àti aburú ọlọ́wọ́ bá ní kọ́lì ọlọ́wọ́ ní rí ànábì bá ń sọ fáwọn èèyàn pé hal nunabbi'ukum bil akhsarina a'mala ṣé kí n sọ fún yín nípa àwọn tó jẹ́ wípé wọ́n pa òfo jù níbi pé èèyàn pòfo ọlọ́wọ́ láwọn wo ni alladhina dhalla sa'yuhum fil hayati dunya ọlọ́wọ́n bá ní òun ni àwọn èèyàn tí wọ́n ń dààmú nílé ayé ṣùgbọ́n gbogbo iṣẹ́ tí wọ́n ṣe nílé ayé yìí iṣẹ́ yìí ti òfo mọ́ wọn lọ́wọ́ wahum yahsabun annahum yuhsinuna sun'a irú àwọn ẹni sì ní nínú ọkàn tí wọn àwọn máa ń rò pa wọn ṣe dáadáa ṣùgbọ́n aláìmọ̀kàngbà tó bá ń ṣiṣẹ́ ó lè rò pé dáadáa lòun ń ṣe wa huwa inda Allahi laysa kadhalik ṣùgbọ́n wájú ọlọ́ọ̀ba irú iṣẹ́ yìí ò ṣiṣẹ́ dáadáa ẹni tó ń ṣe bídíà fàpẹ̀rẹ̀ ṣẹ̀fẹ̀fẹ̀ tó ń ṣe bídíà wọ́n ní kó yọ náfìlà hundred kó kakúlẹ̀ aláwọ̀ mẹ́wàá mẹ́wàá lórí rákà kọ̀ọ̀kan irú ẹni bá arúgbó ń ṣe dáadáa ni ṣùgbọ́n bídíà ló ń ṣe yahsabuna annahum yuhsinuna sun'a a máa rò pé dáadáa ni ọlọ́ọ̀ni ulaika alladhina kafaru bi ayati rabbihim ọlọ́ọ̀ni irú àwọn ẹni báyìí wọ́n ti ṣe kẹfìrí sọ́nà ọba wọn wa liqa'i wọ́n ti ti ṣe kẹfìrí sí pé àwọn máa pàdé ọlọ́wọ́n ọba fahabitat a'maluhum ọlọ́ọ̀ni iṣẹ́ wọn ti bàjẹ́ wa du'ful ma'rifa sábàbù idlalil ibad kéèyàn jẹ́ aláìmọ̀kan ó máa ń jẹ́ sábàbí kéèyàn sọnù jọ̀mọ́ an abdullah ibn amr ibn aas radiyallahu anhuma abdullah sọ fún wa ibnu ibnu amr ó lóun gbọ́ tí ànábi wa muhammad sallallahu alayhi wa sallam sọ wípé inna allaha la yaqbidu al-ilma intizaa yanzi'uhu minan nas ó ní ẹ̀rí dájúdájú ọlọ́ọ̀ba kò ma ní dédé máa fa ìmọ̀ yọ kúrò torí pé ànábì sọ fún wa pé tálùkì bá ti dé yẹ́rù haruli jahad àìmọ̀ kan máa pọ̀ wàyàkélu làílè ìmọ̀ sì máa kéré ó wá ní ni ìmọ̀ fẹ́ kéré ó wá sọ wípé ọlọ́ọ̀bù ò ní yọ ìmọ̀ kúrò ní ọkọ̀ àwọn èèyàn báyẹn ìǹtìzá àti wàláàkì yàkọ̀bẹ̀dọ̀ làílè bí kọ́bẹ̀dọ̀ làílè ṣùgbọ́n náà bá máa mú ìmọ̀ kúrò lórí ilẹ̀ pẹ̀lú kó máa mú àwọn àfáà rere kúrò lórí ilẹ̀ hátà ìdàlám yóbòkè àlìmán tó bá wáyà kò ní sí onímọ̀ mọ́ lórí ilẹ̀ ìtàkọ́dà nàásùrù ùsàn jùhálà àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí mú àwọn aláìmọ̀ kan gẹ́gẹ́ bí aṣáájú fàṣú ìlú fa aftau bi ghayri ilm àwọn èèyàn wa máa bí wọ́n béèrè oríṣiríṣi àwọn náà wa máa dájú ẹ̀sìn fáwọn èèyàn láì ní ìmọ̀ fagọ́lù wàgọ́lù ọlọ́run láwọn ẹni báyìí wọ́n ti sọnù wọ́n á sì tún máa sọ àwọn èèyàn nù wàmà aktaru zálìkà fi zamanina bóun ló ṣe pọ̀ tó irú àwọn èèyàn báyìí ní àwùjọ wa lénìí al-ulama al-usat àwọn àfa tó jẹ́ pé àwọn lè máa bá wájú pàǹdẹ́ṣẹ̀ ṣúrọ́bù lil khumur ẹ̀ bá wọn wọ́n lè jẹ́ tí mutí yartakibuna al-fawahish ẹ̀ bá wọn wọ́n lè jẹ́ tó ń ṣe ṣìnà fa ayna hidaya bóun làwọn èèyàn ṣe fẹ́ mọ̀nà idha dhalla al nígbà táwọn tẹ́ ń pè láàfáà gan bá ti sọnù kọ́nà ọba kó má sọ ẹnì kọ̀ọ̀kan wá nu wálé ó mọ̀mù ẹ rí jọ̀mọ́ wà sábàbù wà wúwà sábàbù àìmọ̀kan tí a ń sọ yìí ó jẹ́ sábàbí dọ́àfúlẹ̀ mùsùlùmí iná lè yẹ̀wò táwọn mùsùlùmí tí wọ́n fi di ọ̀lẹ lẹ́nu jẹ́hìlù díìnì wà dúnì àmàràn àdánwò tó bá wọn mùsùlùmí wọ́n jálá ìmọ̀kan sẹ́sìn wọ́n tún wá jálá ìmọ̀kan sọ̀rọ̀ ilé ayé ilé ayé àtẹ̀sìsì ni àṣẹríàtú bẹ́yìn náà dúnìyà wà dín ṣẹ̀ríà islam ó kọ́ wa ń pa bá ṣe máa lólé ayé ó kọ́ wa ń pa bá ṣe máa ṣẹ̀sìn ọlọ́run ní wàhálà táǹsà lọ sí ibà kan nínú dúnìyà má gbàgbé ìpín rẹ̀ ńlẹ̀ ayé so ṣẹ̀ríà islam ó sọ fún wa ń pa ilé ayé àwọn mùsùlùmí lèmi wọ́n jálá ìmọ̀ kan sílé ayé tẹ́ bá ń sọ nípa ìmọ̀ tá a fi ń lò gbé sí ayé lèmi àwọn mùsùlùmí ò sí ń bẹ̀ o mo ní àǹfààní láti wo fídíò kan nígbà tí mo wá wo ẹni tí mo ń sọ yìí ó jẹ́ kan nínú àwọn senators nàìjíríà ó sì jẹ́ nínú àwọn tí wọ́n promote aburú kódà nílùú nàìjíríà yìí tí wọ́n bá ń sọ nípa beauty contest ẹni àkọ́kọ́ tó bá wọn promote ẹ̀ ní nàìjíríà òun lẹ́yìn tí mo ń sọ yìí kódà ó ní tv station tv station tó wá ní kò sídìí tó fi gbé kalẹ̀ bí ó ṣe pé fún entertainment ni olórí èròǹgbà ẹ̀ nìyẹn gẹ́gẹ́ bó ṣe sọ tẹ́ bá wá worú àwọn èèyàn báyìí kí lẹ fẹ́ expect látara wọn ọjọ́ tí wọ́n bá ní káwọn èèyàn ṣe gay nàìjíríà kọkùnrin bẹ̀rẹ̀ sí fẹ́ ọkùnrin kóbìnrin máa fẹ́ obìnrin irú pòwó lẹ́wọ́ páwọn èèyàn báyìí máa fi sí tí wọ́n bá tún wá ń sọ̀rọ̀ ìkódà ní house wọ́n á tún máa fi yangàn ni pé àwọn làwọn kọ́kọ́ promote orin àti ijó kódà beauty contest ní nàìjíríà páwọn làwọn kọ́kọ́ produce miss world made Nigeria bílé ayé ti ṣe rí nìyẹn jọ̀mọ́ tí àwọn mùsùlùmí bá jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ilé ayé àwọn ni wọ́n á máa darí ilé ayé wọ́n á máa sọ fáwọn èèyàn kí ló dáa kí ni ò dáa gbogbo àwọn oníṣẹ́ tó wà lọ́wọ́ wọn yìí wọ́n á máa lò fún dáadáa ni ẹ gbogbo àwọn social network tó ní kálukú wa táàrọ̀ gbọ́n dá sí lé ní Facebook ni WhatsApp ni Instagram ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n ní wọ́n fi ń bí abùkátà sí wọn wọ́n sì fi ń bí abùkátà sí wọn àti tí wọ́n bá nígbàgbọ́ lé lórí so ẹ má bú wọn wàlá talumanna fálùmù anfusakum fálà talumunni wàlùmù anfusakum èṣù ni ẹ má bú mi fáyé ṣe wá dàrú báyìí ẹ búra yín gbà tẹ́yìn náà ṣojúṣe tó yẹ kẹ́ ṣe ló fi jẹ́ wípé àìmọ̀kan nípa ẹ̀sìn àti nípa ilé ayé ẹnikẹ́ni tó bá di aláìmọ̀kan ń pa ẹ̀sìn tó sì di aláìmọ̀kan ń pa ilé ayé nǹkan á dàrú fún un á sì máa di ọ̀lẹ bí Islam ṣe fẹ́ ká wá ìmọ̀ nípa ẹ̀sìn ó fẹ́ ká wá mọ̀ ìmọ̀ nípa ilé ayé torí pé ilé ayé ibẹ̀ la ti fẹ́ ṣẹ̀sìn ẹni tí ilé ayé bá dàrú fúnjọ mọ́ tí ọlọ́run bò bá ṣàánú ẹ̀ àlùkìyàmọ̀ ẹ̀ lè dàrú kọ́nà má jẹ́ kí ayé wa àti ọ̀run wa kọ́nà má jẹ́ ó bàjẹ́ ẹ̀rí fún bàbá wa lẹ̀ yorùbá ó jẹ́ inú àdúrà tí wọ́n máa ń dún ní mọ́ ayé wa ọ̀run wa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o. wal umamul mutaqaddima ulama wa in jahilu di akhadhu bi asbabi jam'i dunya wa mumkinu min dhalik ẹ ráwọn tí wọ́n jẹ́ àwọn ìlú tí wọ́n wá di aṣíwájú ayé lẹ́ni onímọ̀ ni wọ́n o wáyé ń jẹ́ ìlú dín kódà kí wọ́n má mọ̀ ń pa ẹ̀sìn wọ́n mọ̀ ń pa alẹ́ ayé yìí akọ́dún bíi àsìbábi jámọ̀ ìdúnìyà gbogbo tí máa ń jẹ́ kí èèyàn nílé ayé wọ́n kó jọ látara pé wọ́n kó jọ ọlọ́run bá sì fún wọn ní àwọn nǹkan yìí wàlìjáàlù sábàbùlì amúrọ́dùn kùlùb wàlì àjìzà ẹ̀rí àìmọ̀kọ́tẹ́rì a sábàbí àìsàn ọkàn á sì máa jẹ́ sábàbí àìsàn ara tẹ bá ráwọn èèyàn tí wọ́n mu títí wọ́n ń ṣe sìnà tó ń ṣèbàjẹ́ ọkàn ló ti bàjẹ́ ọkàn tó wá bàjẹ́ kí ló jẹ́ sábàbí ẹ̀ látara ìmọ̀ kan ni o tẹ bá ráwọn èèyàn tí wọ́n máa ń ṣàìsàn gbogbo ìgbà ẹ lọ wo irú àwọn ìlú báyìí ẹ rí wípé látara ìmọ̀ kan ni àwọn ìlú wa tá a wà yìí ẹ wo èèyàn tó ń kú látara wípé kí ni àìmọ̀kan àwọn doctors àìmọ̀kan àwọn èèyàn gangan fúnra wọn nípa àlàáfíà ara wa man qallat ma'rifatu ẹnikẹ́ni tí ìmọ̀ ẹ̀ bá kéré yartakibul ma'asi irú ẹni bí a máa dẹ́ṣẹ̀ wala yahtamu irú ẹni bí o koni ní kò ní kò ní kí ẹ kò ní bùkátà kò ní bìkítà aw la yash'uru kò yakulu ma hurrima irú ẹni bí a máa jẹ nǹkan wayashirabu ma la yanbaghi àwọn nǹkan tí ò tọ́ la máa mu wayata'amal ma'a al-akhirin bi ghayri hidaya a máa bá wọn yàn lò a máa bá wọn yàn ṣe láì sí ìmọ̀nà lórí wa huwa sábàbù ibilis qalla ilmuhu wa kathura dhannuhu wa ghalaba alayhi al-jahl li ilmihi al-qalil. ẹ rí èṣù tẹ rí yẹn o ó parun látara ìnímọ̀ ni ilmuhu ìmọ̀ èṣù kéré wa kathura dhannuhu èròǹgbà tó máa ń wá rò àbámọ́dá mo rò pé mo rò pé ó wá pọ̀ jù fún alijahal látara bẹ́ẹ̀ àìmọ̀kan ó wá jẹ gàba lórí látara gbé ìmọ̀ ẹ̀ kéré ọlọ́wọ́n bá ní qala ma mana'aka alla tasjuda iz amartuk ọlọ́wọ́n ní ìrẹ́ ìbílẹ̀ nígbà tí mo pẹ́ láṣẹ pé kò fún kí ni n tó kọ díẹ̀ ana ó ní àyíwọ́ náà mo dájú ádámọ̀ lọ khalaqtani min narin wa khalaqtahu min tin ìwọ náà ọba ó dé èmi látara iná ó sì dá òun látara yẹ̀pẹ̀ ṣé mi pé ìmọ̀ ẹ̀ kéré ìmọ̀ ẹ̀ tó kéré yẹn èròǹgbẹ wa pọ̀ èrò tó ń rò ní wípé iyẹ̀pẹ̀ ńkọ́ ó lágbára iná ó lágbára ju iyẹ̀pẹ̀ lọ tó bá sì di èmi àti iná lé ni pé nínú iyẹ̀pẹ̀ àti iná èwo ló lágbára jù gbogbo wa náà la máa sọ pé iyẹ̀pẹ̀ ni torí pé inú ta fi ń paná òun ni yẹ̀pẹ̀jọ̀ mọ́ ẹni tó bá mójútó àwọn àsìbáàbù tó náà bá fẹ́ a máa borí èṣù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn wà á dé àwọn àmárù ẹ̀rí tó wá burú jù mẹ́ tó kóró jù nínú àwọn aburú tí ń bẹ fún àìmọ̀kan anahu yub'idu al-'abda 'an rabbihi wa rahmatihi wa yukhlaqa 'alayhi bisababi al-jahl kulla al-khayri wal-hidayah èyí tó burú jù náà ọ̀rọ̀ àìmọ̀kan òun náà ní pé gbogbo ẹni tó bá jálá àìmọ̀kan àìmọ̀kan yìí á gbé jìnnà sí ọlọ́run á gbé jìnnà sí kí ọlọ́run ọba á sì wá jẹ́ kí àìmọ̀kan yìí á wá borí ẹ̀ á wá jẹ́ sábàbí láti má rí gbogbo ohun tó ń jẹ́ ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní kadhalika yatba'u Allahu ala qulubi alladhina la ya'lamun ọlọ́run ní gẹ́gẹ́ báyìí la ṣe máa ń di ọkàn àwọn ẹni tí wọ́n bá di aláìmọ̀kan kọ́lọ́run ọba kó má di ọkàn ẹnìkọ̀ọ̀kan wa wa ya ma'shara al-muslimin mùsùlùmí alimarifatu muhimmatu jidda fil hayati dunya wa fil akhirah ẹ rí ìmọ̀ ó ṣe pàtàkì ní ilé ayé ó tún ṣe pàtàkì lọ́run wàlà khayra fil jahal ẹ rí gbogbo tó ń já ìmọ̀ kan kò sóore mbẹ wàlà ilmun yaalu wàlà yu'la alayhi ìmọ̀ ní máa ń borí o kò sí tó máa borí ìmọ̀ láyé wàlà islam huwa la ilmu nafi' wàlà amalu salih ẹ rí islam ohun tí islam kó sínú nǹkan méjì ni alẹ́ ilmu nafi' ìmọ̀ tó ní àlàáfíà wàlà amalu salih àti rere wàásù Allah ala al-ilm wal ulama ọlọ́ọ̀bá ti fi kí kódà ó tún yìn gbogbo àwọn tí wọ́n di onímọ̀ àti ìmọ̀gàn fún rẹ̀ wà tọ́lábàhù àti ìmáwá ìmọ̀ wa ja'ala tọ́lábàhù wajiba ala kulli muslim ọlọ́ọ̀bá wa ṣe ìmáwá ìmọ̀ yìí ó ṣe ní ọ̀ranyàn lórí gbogbo mùsùlùmí ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa wípé talabul ilm faridatun ala kulli muslimin ìmáwá ìmọ̀ ọ̀ranyàn ni lórí gbogbo mùsùlùmí wà bil ilim ẹ̀rí ìmọ̀tẹ́rí ìjọ̀mọ́ yarfa allahu bihi darajat ọlọ́run bá máa ń lo ìmọ̀ láti gbé èèyàn ga nípò ó ní yarfa ilahu lẹ́dínà amánu minkum wà lẹ́dínà utul ilma darajat ọlọ́run bá máa gbé ga nípò àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nínú yìí tí wọ́n sì ní ìmọ̀ kọ́lọ́run bá kó má ṣe gbé wa ga wà má yẹ zàlláhu bẹ́ẹ̀ bihi bayna al ibad ẹ̀rí ìmọ̀tẹ́rí ọlọ́run bá máa fi ń ṣòpin yà láàárín àwọn ẹrú ọlọ́run ọba àwọn tí wọ́n ga òun làwọn tí wọ́n ní mímọ̀ ọlọ́ni kọ́lì ọlọ́ni rẹ̀ ànábì bá mi sọ fún wọn àlìyẹsẹ́wì lẹ́dínà ya àlàmúnà wà lẹ́dínà láyà àlàmún àwọn tí wọ́n nímọ̀ àtàwọn tí wọ́n ní ṣé wọ́n di ọgbà ni wọ́n ń ṣe ọgbà o wà lẹ́ ilmu kúrúbàtún wà tọ́ ẹ̀tún ẹ̀ rí ìmọ̀tẹ́ rí ìmá súnmọ́ náà ọba ni ìmá tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba ni hátàrú yàmbáàdì sálà débi wípé wọ́n sọ ń pa àwọn ẹni ìṣáájú kan kánú yusallimuna ala anfusihim ba'da al-jilsa i'tibarahu salati eh, sirriya wọ́n ní kódà tí wọ́n bá kọ́ ìmọ̀tán níjókòó tí wọ́n bá wá fẹ́ dìde oníkálukú wọn wọ́n á wẹ̀gbẹ́ wọn bá assalamu alaykum wa rahmatullah wọ́n nítorí pé wọ́n rí ìmọ̀ àti ìmá wa gẹ́gẹ́ bí ìmá kírun wọ́n wá ní ìrun eléyìí tá à ń fara kí àti ìrun eléyìí tó jẹ́ pà ń fi ẹ̀mí kí eléyìí tá à ń fi èmi kì òun náà ni ìmọ̀ wá ìmọ̀ jọ̀mọ́ kọ́nà ọba kó má ṣe ṣe ìmọ̀ náà fún ẹnì kọ̀ọ̀kan wa wàlẹ̀ ilmu nuhuru nuhuru ni yahdi bihi Allahu la ibad ẹ̀ rí ìmọ̀ tẹ́ rí ìmọ̀lẹ̀ ni ẹ̀ tọ́nà ọba bá fẹ́ ó máa fi ń tọ́ sọ́nà ṣaka ṣakautu ìlà su àṣìbì ìmáàmù ṣáfìrì ó lóun lọ complain fún ẹ tó jí àfáà ìyẹn ni lọ complain fún su àṣìbì nípa wípé tí n bá hàn kàn mi mo máa ń gbàgbé ẹ̀ wà arshadani ila tarkil ma'asi àfa wa sọ fún mi wípé tó o bá fẹ́ ní ìmọ̀ o gbọ́dọ̀ pa ẹ̀ṣẹ̀ tì tó o bá fẹ́ ní ìmọ̀ o gbọ́dọ̀ pa ẹ̀ṣẹ̀ tì kò jìnnà sí ẹ̀ṣẹ̀ wa anna al-ilma nurun ó nítorí pé ìmọ̀ tó rí ìmọ̀lẹ̀ ni wà nurullahi la yu'tal 'asi ìmọ̀ ọlọ́wọ́ bá sì ní ọlọ́ọ̀bù kì í fún ẹni tó ṣe kí ni ẹni tó bá jẹ́ lẹ́ṣẹ̀ níbo mi ó ní la yu'tal 'asi ọlọ́run bò kí ń fi ìmọ̀ rẹ̀ kò kí ń fi tọ́sọ́nà ẹni tó bá jẹ ẹlẹ́ṣẹ̀ wàlẹ̀ ìlímù sábàbù dòkólè ní jàǹnà ẹ̀rí ìmọ̀tẹ́rì ó máa ń jẹ́ sábàbí kéèyàn wọ àlùjànnà o abu darda radiyallahu anhu ó ní ànábì sọ fún wa wípé man salaka tariqan yabtaghi fihi ilman ẹnikẹ́ni tó bá gba ojú ọ̀nà kan tó ń wá ìmọ̀ tó ń lọ lé e kéwú sahhalallahu lahu tariqan ila aljanna ọ̀nà bá máa sọ ìmọ̀ ọ̀nà yìí àtàtà rẹ̀ sọ àlùjọ́nà di ìrọ̀rùn fún wa innal malaikata la tad'u ajnihataha ahli talibil ilm rídọ̀ bí máa yásùnà wọn làwọn màláìkà aláàánú wọn a máa tẹ ìyẹ́ wọn sílẹ̀ báyìí kó ní mímọ̀ máa rìn ní orí ẹ̀ torí pé inú wọn ń dùn sí tó ń ṣe yìí wa inna al-alima ẹ̀rí onímímọ̀ la yastaghfiru lahu man fi samawati wa man fi al gbogbo tí ń bẹ lórí ilẹ̀ àti tí ń bẹnu sánmọ̀ wọn máa ń tọrọ àforíjì fún hatta kódà tó fi mú àwọn ẹja tí ń bẹ nú omi wà fadùlù ilmi ala al-abid ká fadùlù kọ́mọ̀rẹ́ ala sa'iril kawakib ọlá tí ń bẹ fún onímọ̀ lórí àwọn tó kù tí wọ́n nímọ̀ ó dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún òṣùpá lórí àwọn ìràwọ̀ ni wa innal ulama warasatul anbiya àti ń pé àwọn onímọ̀ àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́wọ́n ba wa innal anbiya lam yuwarrisu dinaran torí àwọn ànábì ọlọ́wọ́ yìí wọn fi owó lẹ̀ téèyàn kan fẹ́ jogún وإنما ورث العلم أنت في لنيمة ومن فمن أخذه akọdahu akọda bi hawzin wafir ẹni tó bá gbá ìmọ̀ mú ó ti gbà tó dààmú ọ watafadul bayna al-ibad bil-ilmi wa taqwa ẹ̀rí tá a bá fẹ́ ṣòṣì wọn pé ẹni ẹni ọlá ni ẹni eléyìí kò lọ́lá tó ìmọ̀ la máa fi ń ṣe o àti ìpayọ̀ lọ́wọ́n ba fudila khidrun ala musa bisababi ilmi ọlọ́wọ́n bá gbé ọlá fún khidiru lórí ànábì musa alayhi salam torí pé khidiru ó ní ìmọ̀ tí ò ní wa fadola adama ala al-malaikati kullihim ọlọ́run bá gbọ́lá fún ádámọ̀ lórí gbogbo àwọn màláìkà torí ìmọ̀ tí kíni ìmọ̀ tí ádámọ̀ ni wáyà mọ̀ntọ́lá balẹ̀ ilim aleikum bi tawadu wal waqa gbogbo àwọn sábà wá wá ìmọ̀ ó di ọwọ́ wa o ká máa tẹríba ká sì máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wal khashiya wal ikhlas ó dọwọ́ wa ká páyọ̀ lọ́wọ́ bá ká sì máa ṣe gbogbo iṣẹ́ torí ìtọ́ lọ́wọ́ bá was sabru ó dọ́wọ́ wa yìí máa ṣe sùúrù ká sì máa ní àtẹ̀mọ́ra wàlíjúhudu fi talabikum lil ilm a sì gbọ́dọ̀ mójútó yìí máa ṣe ìgbìyànjú wal ilmu la yunalu lil ilm bi rahatil jismi yáhíá sọ fún mọ́mù muslim wípé ìmọ̀ tó rí kò ń ṣe pé èèyàn máa ń sùn la máa fi ń rí wọ́n sì sọ wípé la yajidu àsáádá man lazama liwisada ẹni tó bá jẹ́ pé gbogbo gbèsè ayé ẹ̀ kó sábà fi sùn lórí pílò kó máa rọrí sùn ni irú ẹni bí ò lè jẹ́ ní gíga láéláé kọ́lọ̀ ọba àdékíọ́lá kó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kò ń gẹ dáadáa. barakallahu lakum fil qur'an al-azim wa nafa'ani wa iyyakum bil ayati wa dhikri al-hakim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. Today's sermon is on evil of ignorance or the evil effects of ignorance. We have mentioned in the previous sermon some of the things that can take us away from the path of Almighty Allah. We have mentioned seven, and today we want to mention number eight and that is ignorance. In the sermon we have mentioned that Allah does not favor ignorance. Allah favored knowledge over ignorance. We have mentioned that knowledge is very important in this world and in the hereafter. And knowledge is one of the reasons for our salvation in this world and in the hereafter. So we have mentioned among people, there are some people that worship Almighty Allah without knowledge. When you look at the non-Muslims, you find some among them that love to worship Almighty Allah. They want to serve God. They want to worship God. Amilatu Nasiba, you will see them working tiredly in order to please God. But because of their jahal, because of their ignorance, they do not, do not know how to worship God. That is why we have said that when man is ignorant of Allah, is ignorant of the Prophet, is ignorant of the religion of God. When a man is ignorant of his word, the world in which he lives is going to be met with some evils. Part of what we have mentioned, la fahidatala, such a person is not useful to the community, to himself, and to his creator. Such person does not have any good in him and it is better for him to live as non-human than to live as human being because Allah is going to question human being on the day of judgment ثم لتسألن يومئذ عن النعيم Allah is going to ask man about every favor he has conferred upon him Allah has given you two eyes in order to see as a man Allah is going to ask you concerning that Allah has given you intellect in order to ponder over the verses of Almighty Allah for you for someone to be a, a disbeliever Allah is going to question him on, on that alam naj'al lahu aynayn have I not given you two eyes wa lisanan have I not given you the tongue to praise me wa najidain. have I not shown you the right way and the evil way that you should choose the right way Allah is going to question you regarding this so if someone is, a, is an ignorant fellow it is better for him not to be a human being than to be questioned on the day of judgment. It is better for him to be animal. It is better for him to be sand. Almighty Allah say, وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا On the day of judgment, the non-believers would wish that they were sand. رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ The non-believers on the day of judgment will regret and say, if it would be better for them if they were Muslims but they were not Muslims because of their ignorance wala hayatan lahum he who is not a believer who does not have the right knowledge that person is going to live a miserable life wala karamata lah such person will not have any honor before Almighty Allah. He will not live his life in tranquility. He will be between disbelief and poverty. He will be disgraced in this world. He will live in despair and fear. If someone does not know Allah, know Allah he will live in loss and regret. Wahuwa sababu hilakil qawm. Ignorance is one of the predominant reasons for people's destruction. For people's destruction. You see that when the Prophet sallallahu alaihi wasallam went to Taif, when he lectured people, he gave them sermon, they never accepted. Then angel was sent to destroy these people. Then the Prophet sallallahu alaihi wasallam said to Almighty Allah, Allahumma ihdi qawmin fa innahum la ya'lamun. Almighty Allah, guide my people because they know not. Knowledge is the path to salvation and ignorance is the reason for people's destruction. We have mentioned that ignorance is one of the reasons for people's extremism is one of the reasons for people's laxity in religious matter. The Sufiya, they are people that are lagging behind. They will not do what is necessary. They will not do what is needful. But the extremists, on the other hand, they will do more than what is required of them. They will do more than what is required of them. And Islam is a moderation between laxity and extremism. Part of what we have mentioned is that ignorance is one of the weapons of shaitan against man. He was able to mislead our father Adam and his, our mother Hawa because they were not aware of his word, of makahid, of his trick. That was why he was able to mislead them. Part of the evil of disbelief, of ignorance, is that an ignorant fellow will always say things about Almighty Allah without knowledge Allah said he has commanded Haram. Allah has made it forbidden for you rabbi al-fawahish fornication he has made it forbidden wama wal isma wal baghi he has made sin forbidden and the like wa an tushriku billah ma lam yunazzil bihi sultanan Allah has forbidden is that you should associate any partner with him wa an taqulu ala Allah, ma la ta'lamun and you say something about Allah without knowledge. So these are some of the evils of this. And we have mentioned ignorance is also the reason or one of the reasons for widespread of disbelief, widespread of innovation in religious matter, widespread of superstition, wa'ayna al-ulama, where are the scholars? A place where you have the scholars, people will not be misled. Ayna al-ulama, where are the scholars? They have gone. Where is knowledge? no more knowledge. Where are the people that are seeking for knowledge for the sake of Almighty Allah? Now you don't have them. That is pointing to the fact that the world is heading towards the end. So we pray to Almighty Allah to always guide us. We have mentioned that ignorance is one of the reasons why people are misled. Wal umamu mutaqaddima, when you look at the people that are making it today, the people that are living in affluence today, you will see that it is as a result of their knowledge about this world. Even though they don't know about the about the deen, they don't know about the religion, but they are successful in one aspect of life. That is their worldly living because of their knowledge. People are dying today because of ignorance. So these are some of the reasons why a Muslim should always go away from ignorance. And the most evil of this is that ignorance will take one away from the path of Allah. Allah say kazalika yatba'u Allahu ala qulubi alladhina la ya'lamun. Allah say it was as a result of that that we have made the hearts of the people that do not have knowledge to be sealed. Allah sealed people's knowledge because of people's mind because of ignorance. So these are some of the things we have mentioned as regarding the evils of ignorance. We mention some of the merits of seeking for knowledge, and the most peak of it is that knowledge will take you to paradise. In the hadith of Abu Abu Darda, the Prophet sallallahu alaihi wasallam said, "Man salaka ilman, whoever man salaka tariqan yabtaghi fihi ilman, whoever treads a path seeking knowledge thereby Allah is going to make his path to paradise a very easy one when you seek for knowledge Allah will make you to enter paradise Wa inna lọ́ha wa inna limana ikata. and verily the angels lower their word their feather for the seeker of knowledge to pass reason bímọ yes na because the angels are very pleased with seeking knowledge so as a muslim if you want to be guided you have to seek for knowledge you seek for the right knowledge you sit with the scholars you ask questions from the scholars It was narrated in another saying that kun aliman be a scholar aw muta'alliman or you be a student of knowledge aw sa'ilan or you be a seeker of knowledge a questioner or muhibban or love the people of knowledge love the students of knowledge love knowledge itself wala takun khamisa fatuhlak and do not be the fifth and the fifth is the ignorant one fatuhlak If you be the ignorant one, you will be destroyed. So we pray to Almighty Allah to give us the right knowledge and to always guide us away from the path of the ignorance. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب قوموا لصلاتكم يرحمكم الله.